bó ṣe débẹ̀ àwọn èèyàn yìí ọba ọba ọba àwọn èèyàn ńlá nílẹ̀ yorùbá ó wà láàrin ó wà àárín wọn omijédè jáde lójú rẹ̀ wàràwàrà wàràwàrà ibi tó ti ibi gbogbo wọn ti jókòó mo rí i pé olúkúlùkù wọn gàrí ní bẹ wájú wọn tí wọ́n jẹ bó ṣe dé wájú wọn báyìí gàrí iwájú wọn sì di ilẹ̀ iyẹ̀pẹ̀ ilẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí lu ẹlòmíì ní kúmọ̀ ó sì fi ẹgbà na ẹlòmíì ó ti ẹlòmíì ṣubú ó bú aṣọ lára ẹlòmíì olúwa kí ló dé kí ni mò ń wò yìí olúwa sọ pé gbogbo ẹni tó dalẹ̀ Yorùbá ìdájọ́ wọn ni mò ń wò yẹn o àwọn tí wọ́n gba adé àbí fìlà lórí ẹ̀ àwọn yẹn ni olóhùn ilẹ̀ Yorùbá alálẹ̀ Yorùbá lóhùn àárọ̀ lóye àwọn tó bá sọ lára ẹ̀ ní ẹ̀sìn àwọn tí ó tìbùtìbù pé inú àìsàn làwọn yẹn máa kú sí àwọn tí ó gbà péré ikùn mọ̀mọ́ ni ikú àwọn tí ó nà ni àwọn tí ó sọ sínú tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ pé gbogbo ẹni tó dalẹ̀ Yorùbá mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ o ààrẹ àti àwọn kankan àwọn èèyàn ńláńlá ọba mi ò lè sọ̀rọ̀ o ṣùgbọ́n mo dákẹ́ mo lè dákọ̀ àwọn tí mo rí tó pọ̀ o bíbélì wípé inú wòlíì ni kànga tí kì í fọ́ mo fi í o ẹ sọ fún àwọn ọba wa àwọn èèyàn ńlá wa pé ilẹ̀ Yorùbá ń bínú o pé ó náà ń òun o ní ìtúnṣọ́jú bẹ́ẹ̀ yẹn lọ mo ráwọn olórí ẹ̀sìn náà pẹ̀lú ìdájọ́ ni o thank you mo rí mọ́tò gọ́ọ̀mẹ̀ntì láti ìlú Ìbàdàn tí ó wọ ààfin Ọ̀yọ́ ó gbé adé wọbẹ̀ ṣùgbọ́n gbà tó jáde mo rí gbogbo ìlú bẹ́ẹ̀ sí sun ná wọ́n bẹ̀rẹ̀ sí ní wàhálà mo rí ariwo kún ìlú olúwa kí ló dé ọba àwọn bá sọ fún mi pé ohun tí mo rí pé ọba Ọ̀yọ́ ọba Ọ̀yọ́ pé òṣèlú ni wọ́n fi yàn án pé kò sí tá a lè ṣe ṣùgbọ́n tá a bá ti fi òṣèlú yàn nǹkan mẹ́ta ni yóò ṣẹlẹ̀ ìkíní ọ̀fọ̀ yóò kan ìlú èkejì gómìnà ọ̀yọ́ ní ìsìn tó bá ti lọ́wọ́ sí yóò fi ẹ̀sìn parí ìjọba rẹ̀ ẹ̀kẹta ohun tí yóò ṣẹlẹ̀ ni wípé ní ìlú ọ̀yọ́ ẹni tá wá yàn tó ṣèlú bá wá yàn kò ní pẹ́ kó tó forí ipò lẹ̀ kò dẹ̀ ní ní ọjọ́ àlàáfíà títí yóò fi kúrò lórí ipò ẹ jẹ́ káwọn ọ̀yọ́ wa ọ̀yọ́ ilé wa káàárín tí mò ń wí olúwa yóò wà pẹ̀lú wa o àwọn ohun tí mo rí nípa ti ọ̀yọ́ nìyẹn síwájú sí olúwa fi àkọlé lákan hàn mí lójú ọ̀run ní èdè òyìnbó tí olúwa wí fún mi pé ìjọba titun nàìjíríà yìí tí ó bá rí tí ó bá rí àánú tí ó bá fi dórí ipò kí wọ́n gbàdúrà o ọ̀fọ̀ mọ́ni ìgbàgbé kí ó má ṣẹlẹ̀ lórílẹ̀ nàìjíríà tí gbogbo èèyàn kan gbàdúrà dáadáa ní ìtẹ̀síwájú o mo rí orílẹ̀-èdè méjì kan ní àgbáyé tó máa dojú ìjà kọ ara wọn o tí yóò dé àfẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ẹ jẹ́ o ọba àwọn bá tún fi mírí pósí méjì tí wọ́n dírẹ́sì ní àsíá fúláàgì nàìjíríà o ní òfurufú mo béèrè olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ ẹni tó ní ayé àtọ̀run sọ fún mi wípé ikú àwọn former president méjì ní ìtumọ̀ ìjọba ọdún mẹ́rin tí ó gorí àlééfà tó bá máa gorí rẹ̀ pé òkú president former méjì ni wọ́n ń sin kí wọ́n kọ́ lẹ́ o olúwa ò ní jẹ́ kí ibi ó bá wa o ní ìtẹ̀síwájú ọba àwọn bá mú mi rí ẹ̀dá tó dìde tí ó múra bí ológun pẹ̀lú àwọn ohun ìjà ńláńláńlá ó sì ní ọ̀wọ́ èèyàn lẹ́yìn lójijì mo rí pé ó pòórá láàárín àwọn èèyàn àwọn èèyàn tó wà lẹ́yìn ẹ̀túká olúwa kí ni ìtumọ̀ tí mo rí ẹ tó ní ayé àtọ̀run sọ fún mi pé ẹnìkan yóò dìde tó kìkì rẹ̀ yóò fẹ̀ ju ti ẹ ti Kánú lọ àbí ti Sunday Igboho ṣùgbọ́n gọ́ọ̀mẹ̀ntì yóò pa láìpẹ́ kò ní pẹ́ ọjọ́ rọ̀ ní pẹ́ gọ́ọ̀mẹ̀ntì máa mú wálẹ̀ wọ́n á mú wálẹ̀ lọnà àdìtú ethic note a ní fi wá rúbọ orílẹ̀-èdè o ní ìtẹ̀síwájú mo rí bàbá Tinubu mo rí Rufai mo rí Ganduje wọn jọ jókòó nínú ìyàrá lójijì nínú ṣíà ní orí ẹnìkan láàrin wọn mi ò lè dárúkọ bọ̀ mọ́mẹ́ntì mi ò rí lójijì mo dẹ̀ rí i pé mi ò ẹnìkan láàrin wọn pòórá ọkàn àwọn méjì ìjọba àwọn ẹ̀ tí ó bá gun orí àlééfà tí ó bá gun orí àlééfà ni o ká tó parí ọdún mẹ́rin wọn ká tó parí ọdún mẹ́rin wọn ká gbàdúrà dáadáa bí ẹnìkan tí ó bá kú kó má di pé wàhálà tí ò ní ṣe parí tẹnìkan yóò kú nínú ìgbèkùn yẹn yóò ṣẹlẹ̀ láàrin wọn ẹ fi sọ́kàn o ẹ̀yin ọmọ ọlọ́run mi ò gbàdúrà kí ìran búburú kó ṣẹ o àwọn tí mo rí nípa tilẹ̀ yorùbá nìyẹn ní ìtẹ̀síwájú ní tilẹ̀ yorùbá ẹ má gbàgbé o mo rí mo rí àwọn ọba aláyé nílẹ̀ yorùbá tí wọ́n kóra wọn jọ lójijì iná lásọ̀kalẹ̀ láàrin wọn tí wọ́n pín sí ipá mẹ́ta mẹ́rin yẹ́lẹyẹ̀lẹ mo wá béèrè olúwa kí ni ìtumọ̀ olúwa sọ pé èdè àìyedè ńlá kan bọ̀ láàárín àwọn balẹ̀ yorùbá o ẹnìkan ni yóò sì sọ̀rọ̀ tí yóò dá gbogbo wọn rú o kí wọ́n gbàdúrà búburú ò ní sílẹ̀ yorùbá o ní ìtẹ̀síwájú mo rí bàbá wa Fálànà lọ́ọ̀yà Sam falana mo rí pẹ̀lú ó dúró pẹ̀lú èrè Odùduwà ó dúró pẹ̀lú èrè Bọ́lá Ìgè lójijì mo rí pé aṣọ funfun ló wọ̀ kò pẹ́ rẹ̀ aṣọ funfun yẹn di àkísà olúwa kí ló dé olúwa sọ pé tí Fálànà bá ṣọ́ra kí ẹ jẹ́ kó rí mẹ́sẹ̀gì kó gbọ́ o ìjọba tuntun tí ó gorí àléfà tó bá súnmọ́ wọn púpọ̀ ohun tí ó ṣẹlẹ̀ sí Bọ́lá Ìgè ni mo rí tí ó ṣẹlẹ̀ sí ọ̀ kó ṣẹ̀sìn ọ̀ kó kàbùkù pé èyí tí yóò ṣẹlẹ̀ sí yẹn ní ìjọba yẹn kó ṣọ́ra o ní ìtẹ̀síwájú ọba àwọn bá gbé mi lọ sí ìlú òyìnbó mo wọ inú ilé yẹn kò ní kò ní ilẹ̀kùn kò ní anywhere ilé yẹn kò níbi kankan ní tí mo rí ni pé inú ilẹ̀ ni ẹnu ilé yẹn wọ̀ olúwa kí ni mo wá ṣe ń bí ìgbà tí mo wọnú ilé mo rí àsíá orílẹ̀-èdè gbogbo ń bẹ mo rí pósí mo rí dẹ́rì mo rí eh, ojúbọ oríṣiríṣi mo dẹ̀ rí gbogbo àwọn gómìnà àwọn èèyàn tó wà nàìjíríà wọ́n ń wọbẹ̀ wọ́n jáde olúwa kí lélẹ̀ olúwa sọ pé ibí yìí àwọn tó rúùlù nàìjíríà gómìnà kankan wọ́n ẹ̀ ètùtù wọ́n ṣe bọ nàìjíríà pé ibí ni wọ́n ti wá ń ṣe agbára tí wọ́n ti wá ń lo agbára pé tí wọ́n ń pariwo pé wọ́n kú o wọ́n sì kú wọn o àbí àwọn lọ fún treatment nílùú òyìnbó pé wọ́n wá ń ṣe ètùtù ni pé orísun ètùtù tí àwọn olórí nàìjíríà wá ń ṣe nìyẹn pé àṣírí yẹn ló wá fi hàn mí mo gbàdúrà ọlọ́run yóò fọ nàìjíríà mà yóò gba nàìjíríà lọ́wọ́ ìjọba òkùnkùn síwájú kí n tó parí o mo rí gómìnà èkìtì tuntun o tó wà lọ́fíìsì ó gbé fáìlì kí ní òjúlẹ̀ ó gbé kejì òjúlẹ̀ ó bẹ̀rẹ̀ sí gbé fáìlì ọ́fíìsì òjúlẹ̀ títí àfikà ẹran yẹn kò gbé fáìlì kankan dání kò rí kan gbé dání ó sàṣẹ olúwa kí ni mò ń rí i olúwa sọ wípé sọ fún mi pé ìjọba tó gbé dórí ipò kò ní jẹ́ kí ó ráyè rí iṣẹ́ kankan ṣe tí ò bá gbàdúrà kó ráàánú gbà àti pé ní èkejì second time ẹ̀ mi ò rí o títí di àárọ̀ ìkó second time governor kó gbàdúrà o ìran búburú kò ní í ṣẹlẹ̀ lórí o ní ẹ̀kẹta wọn ò fẹ́ jẹ́ kó rí iṣẹ́ àṣeyọrí kankan ṣe oníjọba èkìtì o ní ẹ̀kẹta kí ó gbàdúrà àjálù burúkú kan kó má jálò ìjọba rẹ̀ tí yóò fi parí o tí yóò mú káwọn èèyàn sọ̀rọ̀ òdì sí ìjọba rẹ̀ àwọn ti Èkìtì nìyẹn eléyìí mo rí ẹṣin mẹ́rin lójú eré ní pápá stadium l'Ákúrẹ́ mo rí Jẹ́gẹ́dẹ́ lórí ẹyọ kan mo rí Jimoh Ibrahim lórí ẹyọ kan mo rí Adédàtiwa lórí ẹyọ kan mo sì rí Agboola lórí ẹyọ kan lójijì ó Jimoh Ibrahim àti Jẹ́gẹ́dẹ́ tí wọ́n sáré mi ò rí Agboola mi ò tó rí Ayédàtiwa mo béèrè Olúwa kí ni ìtumọ̀ Olúwa sọ pé ẹ̀lẹ́sọ̀ Ondo State tí ń bọ̀ lọ́jọ́ ọ̀la ni mo rí wípé kí gbogbo wọn kí wọ́n gbàdúrà o mo rí ẹni tó ṣáájú o ṣùgbọ́n mo dá dúró níbẹ̀ báyìí ní tiyẹn olúwa yóò wà pẹ̀lú gbogbo èyí tó ní favour nàìjíríà tí ò ní favour ìpínlẹ̀ tá a forí mi sọ ondo state kò ní ọlọ́run ò ní jẹ́ òhò ẹ jẹ́ kí àwọn ondo state orí mẹ́sẹ̀gì yìí o ohun tí mo rí ni síwájú ọba àwọn bá gbé mi lọ sí ìlú bàbá ilé bàbá Wọlé Ṣóyínká mo rí àwọn èèyàn péjọ síbẹ̀ wọ́n péjọ síbẹ̀ tó pọ̀ but ìrírí tí mo rí ìrí tí mo rí ìpéjọ wọn yẹn kò tẹ́ mi lọ́rùn ẹ jẹ́ á gbàdúrà fún bàbá Wọlé Ṣóyínká o lóòótọ́ wọn dàgbà ṣùgbọ́n kí Ọlọ́run fi kún ọjọ́ wọn síwájú mo rí ọba àwọn bá ní kí a gbàdúrà fún àwọn òṣèré tíátà Nàìjíríà ní òpin ọdún yìí sí twenty twenty four ọdún tó le fún wọn ni kí wọ́n gbàdúrà tí wọ́n bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ tí wọ́n fẹ́ gba ká gbàdúrà bó ọjọ́ mẹ́sàn-án kí wọ́n lọ mú kásẹ̀tì tí wọ́n ti kọ́kọ́ fúṣọ̀ àbí tí wọ́n kọ́kọ́ ṣe àbí tíìmù kásẹ̀tì yẹn kí wọ́n fi gbàdúrà fún ọjọ́ mẹ́sàn-án kí ọlọ́run ó yí ikú dànù nínú agboolé tátàlẹ̀ yorùbá o mo rí ọ̀pọ̀ ọ̀dọ́mọbìnrin tó bẹ̀rẹ̀ sí í ya wèrè táwọn èèyàn wa lọ mú wọn mo wá béèrè olúwa kí ni túmọ̀ ohun tí mo rí olúwa sọ pé àwọn ọ̀dọ́mọkùnrin kan máa jáde lákòókò yìí wọ́n máa lo àwọn obìnrin níbi ìbálòpọ̀ àbí ká mú òkan ara wọn láti tí yóò máa yí ìdí sí ni pé yóò máa ya àwọn obìnrin wọ̀nyẹn níwèrè yóò dẹ̀ lágbára ìwé yẹn á dẹ̀ pọ̀ olúwa ní ká gbàdúrà o gbogbo ẹ̀yin abiyamọ o a yóò ní fi ọmọ wa rúbọ o ní ìtẹ̀síwájú olúwa ní kí kí a sọ fún Sunday Igboho kó má ti wà nàìjíríà ní ìsìn pé ojú ọ̀run nàìjíríà kò tí ì dáa fún òun síwájú mo rí i pé nàìjíríà tún celebrate Sanusi o tí wọ́n ti dethrone gómìnà CBN tẹ́lẹ̀ ní òpin mo rí ọ̀pọ̀ skeleton tó rìn káàkiri lójú ọ̀run mo dẹ̀ wá béèrè olúwa kí ni ìtumọ̀ tí mo rí ọba àwọn bá sọ fún mi pé ẹ̀mí òkú ni o ká gbàdúrà kí ọlọ́run kó jọ ẹ̀mí òkú ní nàìjíríà pé yóò pọ̀ lọ́dún yìí kọ́lọ́run bá wa yí dànù finally ọlọ́run sọ fún mi pé gbogbo àwọn ọmọ wa olúwa mú visa wá síwájú mi olúwa kí ni mo fẹ́ fi ṣe olúwa ní kí n máa fi gbàdúrà gbogbo àwọn ọmọ wa tó wà lẹ́yìn òkun tí wọ́n jìyà nípa green card nípa ìwé ìgbélú wọn olúwa ní kí gbogbo wọn lọ correct èyí tó bá wọ tó bá jáde ní nàìjíríà lọ tó jẹ́ ọ̀nà tí ò dáa ló fi lọ bóyá ó lu jìbìtì àbóṣe kan tí ò dáa olúwa ní kó lọ jẹ́wọ́ kó béèrè fún àánú pé òun máa ṣàánú nítorí eléyìí káńdẹ̀ yan ọjọ́ mẹ́sàn-án láti mú ìwé tí wọ́n fi wọ orílẹ̀-èdè nàìjíríà láti fi gbàdúrà fún àánú thank you nípa ti àwọn ìjọsìn àwọn ọmọ ọlọ́run tó ti kúrò nínú olúwa olúwa ní mo rí ìjọ ọlọ́run ọba àwọn bá sọ fún mi wípé gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mo rí ṣọ́ọ̀ṣì láti fún lòdù fóònù sí olúwa kí ni ìtumọ̀ mo rí èkíní wọn lòdù fóònù sí èkejì wọn lòdù owó sí kí ni ìtumọ̀ mo sí olúwa sọ pé ìjọsìn nàìjíríà ni mo rí yẹn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run torí ìjì tó jà wọ́n ti sọ ìjọsìn wọn di ìjọsìn orí afẹ́fẹ́ nítorí ìwà ènìyàn nítorí kòrónà olúwa ní kí wọ́n padà tí wọ́n bá rí i pé ìjọ kan ò tẹ́ wọn lọ́rùn tí pásọ àbí wòlíì bẹ́ẹ̀ ṣe kí wọ́n wá ṣọ́ọ̀ṣì máa lọ ju ṣọ́ọ̀ṣì orí afẹ́fẹ́ ní ìníká má fọ́lò program orí afẹ́fẹ́ ṣùgbọ́n kí wọ́n padà sí church olúwa sọ pé fóònù ó ti gba ọ̀pọ̀lọpọ̀ bíbélì lọ́wọ́ àwọn ọmọ ọlọ́run kí wọ́n padà kí wọ́n padà sí ẹsẹ̀ bíbélì náà ní ká máa wo fóònù olúwa àwọn ọmọ ogun ní kí n sọ fún wọn pé kí wọ́n máa kí wọ́n padà sínú bíbélì ká máa gbé bíbélì lọ church dípò fóònù ẹ̀kẹta olùbá àwọn bá sọ fún mi o wípé gbogbo àwọn ọmọ ọlọ́run kí wọ́n wà very careful ní ká dẹ̀ máa gbàdúrà ká bèè fún ìtọ́ni ọlọ́run kó tó di pé wọ́n máa jẹ holy communion pé àwọn òkùnkùn jáde lákòókò yóò láti máa lo holy communion against àwọn àyànfẹ́ ní ìtẹ̀síwájú ẹni tó ní ayé àtọ̀run ní kí n sọ fún gbogbo kìrìsìtẹ́nì tí a bá fẹ́ lọ ìgbèkùn tí a nílè padà olúwa ní ká pa ìjọba owó ká parun nínú ìjọsìn wa ká gbé òun ọlọ́run padà sí orí àléfà kí a dẹ̀ dúró sínú òun o ká padà pé àwa ọmọ ọlọ́run ṣe òun o kí gbogbo ọmọ ọlọ́run ó gbọ́ eléyìí finally ọba àwọn bá sọ pé tíjọba tó ń bọ̀ bá máa gorí àléfà ká make sure wípé láti april twenty nine ká bẹ̀rẹ̀ sí yin òun títí di twenty nine of may kí a gbàdúrà ká máa bè fún àánú pé tíjọba yẹn ò bá ní favour àwọn ọmọ ọlọ́run pé òun máa yí ìjọba yẹn dànù ẹ take note kásà máa yin òun ohun tí a rán mi sí àwọn ọmọ ọlọ́run fi ìrìnàjò àìwọ̀ ọdún mẹ́ta tí olúwa ní kí n gbà forílẹ̀-èdè nàìjíríà ìjọ CAC àti àwọn àwọn ọmọ ọlọ́run tó kù nínú kí gbogbo àwọn ọmọ ọlọ́run ká padà sínú òun o olúwa ní nàìjíríà nílò ìrònú padà o kì í ṣàdúrà o a nílò ìrònú padà ní orúkọ àwọn bá sọ o mo jẹ́ iṣẹ́ olúwa o finally ní ti ṣèèṣì màá bá wọn sọ nítorí ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì lélẹ́yìí ọba àwọn bá sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ ní ṣèèṣì tí ò bá ti parí ìjà ṣèèṣì òun kọ́ lòun yàn o ọba àwọn bá dẹ̀ sọ fún mi o pé gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ ní ṣèṣì tí ò bá ti gba ìjọ ṣèṣì lọ́wọ́ olùdásílẹ̀ pé òun kọ́ lòun yàn o ẹni tó bá ti dá àlàáfíà padà síjọ yẹn òun kọ́ lòun yàn o mo jẹ́ iṣẹ́ olúwa o fún wa o finally ó lè yá lọ́la kí àwọn ọmọ ọlọ́run kan sọ wípé ẹ násùrù kò pẹ́ ó tètè kú ó tètè lọ ọdún yìí lolúwa lòun yóò mú mi lọ o ṣùgbọ́n ìgbà tó di on the third march ọdún yìí olúwa wa lòun fi ọdún kan àti àbọ̀ kan dún mi mi ò mọ̀ bóyá yóò fi kún àbí yóò fi kún o ní tí mo gbọ́ nìyẹn tí mo bá lọ lónìí mo parí iṣẹ́ tí ọba àwọn bá rán mi o torí ọ̀pọ̀lọpọ̀ yóò ní òkú ní kékeré kò parí iṣẹ́ ni ẹ wo bó ti tètè lọ kò fọgbọ́n kún ìgbàgbọ́ òótọ́ ni o òkú ìṣe correction o ọ̀rọ̀ tó bá sọ ilẹ̀ ní máa correct tiẹ̀ o èmi parí iṣẹ́ tó olúwa torí rẹ̀ gbé mi dìde o mo dẹ̀ jẹ́ iṣẹ́ tí olúwa rán mi fún nàìjíríà fún CAC fún àwọn àyànfẹ́ tó kú òun ọlọ́run olúwa dẹ̀ sọ pé èyí tí mo parí iṣẹ́ yìí òun ló léwu jù fún mi pé àwọn èèyàn máa wá owó máa wá onírú èèyàn ni ó wà pé kí n ṣọ́ra o kí n má bàa ṣùgbọ́n ẹ̀yin àyànfẹ́ ẹ gbàdúrà fún mi o ní gbogbo àkókò yìí kí ọlọ́run ràn mí lọ́wọ́ láti wà nínú rẹ̀ dópin kí n parí ìrìnàjò mi dáadáa kí n rí kírísì kí n torí ikú kí n sùn pẹ̀lú àwọn bàbá mi nínú ìgbàgbọ́ kí ìgbẹ̀yìn mi ó má di ìsọ̀rọ̀ òdì sí orúkọ olúwa kí ayé ó má gba ayérayé lọ́wọ́ mi kí ọlọ́run kó kú ọjọ́ kan kí kí kó kú ọjọ́ kan kí n jẹ́ olúwa kulẹ̀ kọ́lọ́run ó fi kú bu àṣírí mi o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run kọ́lọ́run ó dẹ̀ ṣiṣẹ́ ìgbàlà ọkàn àwọn ọmọ mi àtaya bí mo bá sì ń lọ lónìí ẹ̀yin ọmọ ọlọ́run ẹ ràn ìyàwó mi lọ́wọ́ o ẹ àwọn ọmọ mi lọ́wọ́ o mo rú ẹbọ fún nàìjíríà mo rú ẹbọ fún CAC mo rú ẹbọ fún àwọn àyànfẹ́ tí wọ́n kò ní olúwa mo dẹ̀ parí iṣẹ́ yẹn ní ayé àtàlàáfíà ní twenty first of March twenty twenty three nígbà òkun ọjọ́ mẹ́ta tí ààwẹ̀ máa parí ni ẹ̀lẹ́sàn gbogbo nàìjíríà parí nígbà òkun aago mẹ́ta gé tó di aago mẹ́ta gééré tí mo máa parí ẹ̀ mo rí gẹ́gẹ́ bí tó bá mi sọ lọ́jọ́ yẹn lọ́hùn mo rí òjò rọ̀ ẹ gbàdúrà fún mi ẹ̀yin àyànfẹ́ gbogbo ẹ̀yin station tẹ wá ń pín program yìí mo fẹ́ gbàdúrà fún yín o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ fọwọ́ ọ̀dọ̀ program káàkiri mo fẹ́ súre fún yín látòrí àpáta ìlọ mo bẹ̀ yín ẹ má gbàgbé pé lábẹ́ bó ti wọ̀n rí géésùn bọ́ o kò sí ọ̀nà mìíràn sí ọ̀run o ayé lè dùn kò dàbí ayérayé o ìjọ àpọ́sù ti Kristi yóò padà di kalagbara Ọlọ́run ẹ o ẹ jẹ́ ń gbàdúrà fún yín gbogbo ẹ̀yin station àti ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ pín mẹ́sẹ̀gì yìí kárí ayé ní abẹ́ bó ti rí ẹ̀mí ọdún mẹ́ta gbogbo bẹ́ẹ̀ ṣe pín mẹ́sẹ̀gì àtẹ̀tẹ̀ wọ́ọ̀sì mẹ́sẹ̀gì tẹ́ lísì sí tẹ́ jẹ́ kó dọ́dọ̀ gbogbo àwọn àyànfẹ́ lórúkọ bàbá tọmọ tiẹ̀ mí mọ́ ọjọ́ ayọ̀ ní báyìí nínú ibojì gbọ́ o ayé òní kéde ikú yín ṣáájú ọjọ́ ògo lábẹ́ bó ti wọ̀n rí ohun gbogbo tí ẹ wá ṣe láyé kò ní báyìí nù sàré agbára tí jẹ́ kéèyàn ní olúwa ṣùgbọ́n kí ìjọlá olúwa kò ní báyìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ ó dẹ̀ rí àánú gbà nínú ìbùkún nínú ìsúnáwó nínú gbogbo àánú ọlọ́run yóò máa bá yín gbé ẹ ó dẹ̀ yin ọlọ́run maritally you will be excellent spiritually you be excellent physically you be excellent financially you be excellent in every area of life you be excellent as you share this message gbogbo àwọn àyànfẹ́ tí wọ́n dẹ̀ ní àwọn fẹ́ wá rí mi number four God Grace Estate asimolowo iyakoyo bus stop Mowe Ogun State ní every Thursday aago mẹ́fà àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ àwọn tí ó bá wá níbi tó jìnnà ẹ ti wá ní Wednesday lálẹ́ kẹsùmájú àyè wà ńbẹ̀ gbogbo àwọn ọmọ Ọlọ́run tó máa ń pè mí lórí WhatsApp fídíò kọ àbí ìkankan ẹjọ́ mi kọ́ o ẹ tẹ̀lé rules and regulation ni o the rules and my regulation mi you first of all notify me before you call me that is my rules and regulation notify me identify yourself brief and if even bí o tẹ̀lé pèmí máa ń pè ọtí mo either text or wasa, but i love text more than wasa. torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ń lọ sórí whatsapp thank you notify me before call me thank you my number remain the same o oh eight o oh three eight zero three zero five sixty two o oh eight o three eight zero three zero five sixty two my name remain the same israel nasuru olúwagbémidìde ẹni wá ọlọ́run kì í wá èèyàn thank you Nigeria it shall be well with you CAC Christ Apostolic Church it shall be well with you all beloved it shall be well with you ó ṣeé ṣe kẹ má rí mi lórí media mọ́ nípa mẹ́sáàgì o torí mo ti jẹ́ iṣẹ́ tí olúwa rán mi olúwa yóò wà pẹ̀lú yín gbogbo ẹni tẹ́ ẹ̀dẹ̀ ń bi mí léèrè ẹ fẹ́ mọ ìrìnàjò ayé yín lórí media mi ì sọ ìtọ́ni lórí media o ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tó wà níbi tó jìnnà náà ti ìkankan bóyá tí n bá láyè àánú sì wà and there is a difference between homework and assignment there is a difference between assignment and classwork tó bá ti di pé ẹ bá mi béèrè ìrìnàjò ayé mi ó ti sọ di assignment nìyẹn kì í ṣe kó wa máa sọ di priority bíi pé kankan wà bẹ́ẹ̀ pé kí lolúwa sọ ní ìsinsìnyí èmi ń ṣolúwa omi ò sì lè sọ̀sọ́kúsọ o mi lè sọ̀sọ́kúsọ o ẹ má sọ mi dolúrọ̀ o bẹ́ẹ̀ ṣe gbá àwọn aṣáájú mi ṣubú ẹ má gbé ṣubú o torí kẹ́ ẹ má bàa pàdé ewu ìdàjọ́ o ẹjọ́ o bẹ́ẹ̀ ṣe bá àwọn aṣáájú mi jẹ́ pẹ̀lú owó pẹ̀lú gbogbo nǹkan pẹ̀lú afẹ́ ẹ má fi ẹ má fi kọlu iṣẹ́ ìrànṣẹ́ tèmi o ẹ jẹ́ mo ti dìde láyọ̀ kí n sì padà ní ayọ̀ àti àlàáfíà sọ́dọ̀ ẹni tó rán mi o thank you thank you God bless you all.